ìbéèrè kan rèé ká wá sọ pé ọjọ́ àràfà ọbọ̀sọ̀ júmọ́à sádìsì yìí sọ̀rọ̀ lù kọ̀rọ̀ lù àdìsì yìí wá fún ẹni tó fẹ́ gbààwẹ̀ lọ́dún ara rẹ̀ pé á mo fẹ́ gbààwẹ̀ mọ́ ọjọ́ jímọ̀ nìkan ọba ti mọ̀ pé àwẹ̀ ní í ṣe pẹ̀lú jímọ̀ jẹ́ kó thursday and friday or friday and saturday torí wọ́n ló mú ọjọ́ yẹn fún ara rẹ̀ but ọjọ́ arọ́fà tó bọ́ sọ́jọ́ jímọ̀ ìwọ kọ́ ló mú ọlọ́run ló mú so tó ọ̀bà lágbára kó gba thursday mọ́ ó sì wulẹ̀ gba ní saturday tí arafa bá jẹ́jọ́ jímọ̀ ọjọ́ saturday máa jẹ́ kini ni ọjọ́ eid làwọn kan àmọ́ ní ẹ́ẹ́. ńgbà àràfà ti bọ́ sọ́jọ́ jímọ̀ ànábì ní ká má dọjọ́ jímọ̀ gbà ẹ ti ṣì ọ̀rọ̀ gbé síra wọn má dá ọjọ́ júmọ́ àgbà fún ààwẹ̀ tiẹ̀ tó o mú pò fẹ́ gbà ni ẹ̀sìn ló gbé ààwẹ̀ ọjọ́ àràfà kalẹ̀ ààwẹ̀ ọjọ́ àràfà sì nìyí èyíkéyìí ọjọ́ ló lè bọ̀ sí i. hadis two two five. ani abi ubaid maula ibnu azhar qol shahiditu al-eid ma umar ibnu al-khattab radiyallahu anhu faqala hadhani yawmani نهى رسول الله صلى الله عليه وسلم عن صيامهما يوم فطركم من صيامكم واليوم الآخر تأكلون فيه من نسككم Adisu 25 ani abiya ubaid látàdá bàbá ubaid maula ibnu azhar ẹrú àtúsílẹ̀ ọmọ azhar ẹrú àtúsílẹ̀ ọmọ azhar. Mm. ó sọ pé ṣàìdì tùlẹ̀ ìd mo wà ní ìdì mo lọ sí ìdì máa Umar ọmọ Khattab pẹ̀lú Umar ọmọ Khattab kálọ̀ ọ̀kọ́ ọdún sí Umar wa ń sọ̀rọ̀ pé fàkọ́ọ̀lá àdáni yawmani Umar wa ní èyí ni ọjọ́ méjì náà nàhá Rasulullah sallallahu alayhi wa sallam ansiyamihima tí òjìṣẹ́ Allah kọ̀ fún wa láti gbàwẹ̀ nínú ọjọ́ méjèèjì náà kí ni ọjọ́ méjèèjì náà yawmu fitirikum min siyamikum ọjọ́ tí ẹ bá ń túnu nínú àwẹ̀ yín ọjọ́ tí ẹ bá ń túnu nínú àwẹ̀ yín wal yawmul akhar ọjọ́ kejì ọjọ́ kejì nínú ọjọ́ méjì yẹn ta'kuluna fihi min nusukikum òun náà sì ni ọjọ́ tẹ̀ ń jẹ nínú ẹran ọdún iléyà yín ta ni wọ́n béèrè. ọjọ́ àkọ́kọ́ ọjọ́ tẹ̀ ń túnu nínú àwẹ̀ ẹ̀yìn ọjọ́ kejì ọjọ́ tẹ̀ ń jẹ nínú ẹran iléyá yín tọ́ ní ìsìn lọ gbọ́ pé ọjọ́ ọ̀túnu kò sáwẹ̀ ọjọ́ iléyá kò sáwẹ̀ ṣùgbọ́n wàhálà wá ṣẹlẹ̀ pé ọ̀rọ̀ di yọ́bọyọ̀bọ lórílẹ̀ wa nínú ìlú Ìbàdàn àwọn kan ó túnu lónìí àwọn kan ò ní túnu lónìí báwo la yanjú àárín o nígbà tánẹ́bì ti kọ̀ fún wa pé ká gbàwẹ̀ ní ọjọ́ ìtúnu àwẹ̀ ok ó wá ń ṣẹlẹ̀ wípé nílùú tiwa ọgọ́ta bá pè lọ́jọ́ ìtúnu fáwọn kan àwọn kan wà nínú àwẹ̀ igun kìíní yóò lóun lẹ́rìí igun kejì yóò lóun lẹ́rìí bóun láti á àárín òun bá sì yanjú ẹ̀rìn sórí. So, ọlọ́run má jẹ́ ó mú ẹ̀rí rẹ̀ wọná àdúrà tí kankan ṣe fún ọnu ọ̀nà mọ̀ rẹ̀ pé àtiwá àtẹ̀rí rẹ̀ lẹ́jọ́ bára yín ní ibi tí ò ti yẹ kẹ́ bára yín nígbà tí a bá ti a òfin lò tá a bá ti ṣi òfin tá a sì lò àwọn ìṣẹ̀lẹ̀ tí ó máa náà nírú ìṣẹ̀lẹ̀ wọ̀nyẹn ta ló yẹ kó kéde ìtùnú àwẹ̀ ta ló yẹ kó kéde ìbẹ̀rẹ̀ àwẹ̀ tó o bá ti gbà nìyẹn yé ọmọ ní mistake lọ ni o ọmọ ṣe mistake lọ ni o ẹni tó yẹ kó kéde ìbẹ̀rẹ̀ àwẹ̀ àti ìtùnú àwẹ̀ òun náà ni ẹni tí wọ́n bá fọ̀rọ̀ sí lẹ́nu ní orílẹ̀-èdè kan ok kì í ṣe ìmáàmù àdúgbò kì í ṣe ìmáàmù ìlú ó ti yé kó o lè mẹ́ńtọ́ tẹ̀lé ẹni tí wọ́n bá ní kó kéde oṣù náà ni ó gbọ́dọ̀ kéde tá a tẹ̀lé ìkéde rẹ̀ má tẹ̀lé ìmáàmù ẹgbẹ́ yín má tẹ̀lé ìmáàmù mọ́sálásí yín mọ́. Hadith 226 عن أبي سعيد رضي الله عنه قال na annabi صلى الله عليه عن صوم يوم الفطر والنهر وعن الصماء وأن يحتبي رجل وأن يحتبي رجل في ثوب واحد وعن صلاة بعد الصبح والعصر أخرجه أخرجه البخاري bitamamihi wa akhraja muslimu asawuma fakot hadis two two six bàbá sàyéèdì kí Allah yọ́nú sí ọ sọ pé anabi sallallahu alayhi wa sallam ọkọ ààwẹ̀ gbígbà ní yọmil fitiri àwẹ̀ ọjọ́ ọ̀túnú àwẹ̀ ànábì kọ̀ mọ́gbà má. wanahar ó tún kọ àwẹ̀ gbígbà ní ọjọ́ ìgúnran. ok wàá ní sọmọ ó tún kọ aṣọ tí kò lójú apá aṣọ tí ò lójú apá. asọ tó já sí pé wọ́n kàn yọ ojú ọrùn síbẹ̀ ni kò ní ibi tí ẹ ti lè napá bọ́ síta ń bẹ̀ mọ́ wọ̀ọ́rù aṣọ bá mọ́. wà á ń yà tàbí yàrá jùlọ fi sáòbin wáhìdìn àlẹ́bì tún kọ kọkùnrin ó jókòó kó kásẹ̀ po sókè sínú aṣọ ẹyọ kan Láìsí sí nìkan lójú ara rẹ̀ bíi dúrọ́ọ̀sì tàbí ṣòkòtò nísìn ọkàn wọ jàlámíà ọwọ́ ọkàn wọ jàlámíà ìdírísù na ojúgun sókè fi àtẹlẹsẹ̀ lílẹ̀ ẹ̀hẹ́n ẹ̀ ń tẹ́ ń wínú o. ìjókòó ètìbáànù kọ́yẹ̀ ìjókòó báhùn ní ìsìn ká sọ pé kò wọ kòtò sídìí sẹ́ẹ̀kọ́ ti dá fíìmù lẹ́nu láìdílé sinimá sọ ànẹ́bì kọ kí ọkùnrin kó jókòó kó kásẹ̀ po sókè aṣọ kan ló sì wà lọ́rùn rẹ̀ ànẹ́bì kọ. wà á ń sọ látín ànábì tún kọ kí yẹn náà fílà báàdà ṣubú ìwàlà àṣùrì lẹ́yìn ṣubú yìí àti àṣùrì Bukhari gbà wá bìtàmámì yìí ní ẹ̀kúnrẹ́rẹ́ bó ṣe wáyìí ṣùgbọ́n Muslimu ọwọ́ bíi tàwẹ̀ nìkan ló ń gbà wá kò mú ti ìjókòó mọ́ the last hadith fún òní hadith two two seven ani abi sa'id al-kudiri radiyallahu anhu qala سمعت النبي صلى الله عليه وسلم يقول من صام يوما في سبيل الله بعد الله وجهه عن النار sàbẹ̀rìn kọ̀rí ifá látọ̀dọ̀ bàbá Saheed Kúdírí kí aláyọnu sí ọ sọ pé mo gbọ́ ànẹ́bí sallallahu alayhi wa sallam tó ń sọ pé mọ̀nsọ́ọ̀mà yawman fi sabilillah ẹni tó bá gbààwẹ̀ ọjọ́ kan ní ojú ọ̀nà Allah ní ojú ọ̀nà Allah lójú ogun ẹ̀sìn bá adàlọ́hù wájẹ́ ahù anìnà aláwọ̀ máa gbé ojú rẹ̀ jìnà sí iná sàbáyínà kọrífà ní ìrìn àádọ́rin kọrífù kọrífù dúró fún ọdún ó dúró fún ọdún ẹni tó bá gbà àwí ọjọ́ kan tó sì wà lójú ogun ẹ̀sìn ah ọlọ́run ọba wà á fún ní extra reward kan tó túmọ̀ sí pé ìrìn bíi seventy years síná lọ́lọ́run ó fi jẹ́ kó wà distance síná ìyẹn ni pọ́ńtọ́n ọlọ́run ó gbé jìnnàjìnnà sí iná àdìsí àwọn jàmáà tùtẹ̀bìlì igi wọ́n gbé kan jáde wọn àdíìsì yìí àwọn jàmáà àwọn jàmáà yín àwọn jàmáà tẹ̀bílíìgì wọ́n gbé ka orí ìjáde wọn. nígbà táwọn jàmáà tẹ̀bílíìgì bá ń sọ̀rọ̀ ẹ jẹ́ jẹ́ kí n kílẹ̀ àwọn ìrújú kan tó wáyé ẹ mọ̀ rí nínú àwọn àfáà tí wọ́n ń kẹ́dùn jàmáà tẹ̀bílíìgì tí wọ́n ń sọ pé a ẹ sì yanu yín ẹ pé àwọn tí ń ṣe láìláìlà lọ́ọ̀ àwọn tí wọ́n ń kírun a ẹ sì pè wọ́n ní kèfèrí kò sẹ́ni tó pe jẹ̀mátù tẹ̀bílíìgì ń kèfèrí o ọkọ̀ tí wọ́n pè wọ́n sọ́ọ̀gbọ́ ni sufiyun muptadi'un ọkọ̀ tí wọ́n pè wọ́n nù. No kò sẹ́ni tó pe jama tẹ̀blígì ní kèfèrí tó ti yé ọ so wọ́n pè wọ́n ní sufi oníbídíà tẹ̀blígì lókù kó bọ́ọ̀ta kó lóun èsè sufi òun èso bídíà kó sì mú yóò mẹ́rin bọ́ọ̀ta náà ni pé àwọn tẹ́ ẹ pè ní onísúfi oníbídíà o àwọn èyí ṣe sufi o àwọn èyí sì ṣe oníbídíà. tẹ̀bílíìgì dákẹ́ sọ̀rọ̀ ẹ̀yin agbẹnusọ wọn ẹ wá ń kẹ́dùn wọn kò sí ní tó jẹ́ kẹ́ ẹ máa kẹ́dùn wọn torí bí kò ṣe pé ẹ̀yin náà ẹlẹ́gbẹ́lẹ̀ yín náà ìyẹn súfí èròrùn <laughs> Eh, jẹ̀mátù tẹ̀bílíìgì ò lè sọ páwọn èsè súfì torí wípé tẹ́ ẹ bá ti ń kàwé wọn tẹ́ bá ti ń sọ pé ẹni eré kan ni wọ́n mọ̀ sọ pé súfì kan àbí ẹ̀kọ́ ni ẹ̀ eh, súfì ni wọ́n fi ṣàpẹẹrẹ fáwọn èèyàn wọ́n lè súfì àgbà eh? so wọn ò lè sọ páwọn èso ń bí díà. nítorí wípé súnà tí wọ́n ń pèpè sí gan kò yé wọn and most of nǹkan tí wọ́n ń ṣe ó yapa sí súnà anabiwa Muhammad sallallahu alayhi wa sallam kì í wá ṣe pé àwa dákẹ́ ẹnu a ní pé wọn ṣàkíyèsí àwa ní kí wọ́n máa bá lọ bẹ́ẹ̀ kí bídìí àwọn máa máa gbilẹ̀ bẹ́ẹ̀. títí ta yóò fi wá lérò wípé ìjáde ọjọ́ mẹ́ta ọjọ́ méje ogójì ọjọ́ olóṣù mẹ́rin ọlọ́dún kan ta yóò fi wá lérò pé súnà ànábì ni no no no no no no ẹgbẹ́ kí wọ́n mú ibi tí Abubakar ti lọ jáde kí wọ́n mú jáde àbí Umaru àbí Usman àbí Ali àbánẹ́bí gangan fún ara rẹ̀ ẹgbẹ́ wọn mú jáde àjòmọ́ ni wọ́n ń lò ẹ nígbà tí ànábì ẹ tó kéde ẹ̀sìn fún Abubakiri Abubakiri wa béèrè pé kí ló gbé ṣe tèmi náà ní ìsìn ẹ̀yìn ànábì wa sọ pé ìwọ náà máa mú ọ̀rọ̀ èdè tí gba àwọn èèyàn lọ <laughs> àjòmọ́nì àjòmọ́nì yẹn àjòmọ́nù ẹ̀yin náà mọ̀pá àjòmọ́nì ṣé èèyàn lọ́wọ́ abíjọ́ mẹ́ta ṣé Abubakiri wa kò lé fún gọ́ mẹ́ta wọ́n tẹ̀sí ẹ̀ lọ́gáde ànábì tẹ̀sí ẹ̀ lọ́gáde fún gọ́ mẹ́ta. ẹ̀yin náà mọ̀ pa jòmọ́ni náà kò sẹ́ni tí ó mọ̀ wípé tọ́ba mọ a kọ́ ẹni tí ó mọ̀ a ní a tọ́ba mọ b kọ́ ẹni tí ó mọ̀ b ní b ṣùgbọ́n mọ̀ pèrè ń tíṣà do not call yourself a teacher or is a lecturer is a teacher you are still a student ẹ̀yin tẹ̀bílíìgì. èwo nù yín ló jẹ́ àfa àwọn tó bá jẹ́ àfa nù yín kan fún wa lé sí náà àwọn aláìmọ̀kan nù yín nìkan ń sọ̀rọ̀ wúrowúro ọ̀rọ̀ tí mi ò tí ò ní túmọ̀ sí mi àwọn tó bá jẹ́ àfa nù yín kí wọ́n bọ́ síta tàbí wọ́n léèrè béèrè pé iṣẹ́ dáwà ṣíṣe àwọn ọ̀gbẹ̀rì ni ṣíṣe àwọn aláìmọ̀kan ni àbí ṣe àwọn olùmọ̀ ẹ̀sìn tó wá gá sí wípé iṣẹ́ dáwà wá di insha Allah ọmọ ìyá wa kan yóò bá wa sọ̀rọ̀ ọlọ́run nígbà tó ọ̀nà bá gbé ìwé kan lọ́wọ́ tó bá kà tí ó kà tán yóò ní insha Allah ọlọ́run bá yóò fi yé wa. tẹ̀blígì gbà wípé ìmọ̀ táwọn ò mọ̀ ọlọ́run ọba ó fi mọ àwọn kódà báwọn ò kọ́ and that is wrong. that is wrong kò sẹ́ni tí pé ọlọ́run ọba ni akọ́nimọ́ọ̀mù gègé lọ́wọ́ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n kọ́lọ́run tó fi mọ̀mọ́ yóò níbi tó nímọ̀ dé ìwọ òwúlẹ̀ mọ̀ nkankan náà lọ́ fi àmọ́ sọ pé ọlọ́run fi yé yín ọlọ́run fi yé yín torí pé ní tí wọ́n ní kó kà yìí kò yí ìwọ gẹ́gẹ́ fún ara rẹ ọmọ tó rọ̀ mọ́ ò lè dáhùn béèrè kankan ní orí rẹ̀ keseru re rẹ ló àsọ̀rọ̀ ẹ̀ di olùpèpè sẹ́sìn ọwọ́ àlọ́ òṣìṣẹ́ àwọn ànẹ́bí ọlọ́run èwo nù àwọn ànẹ́bí ọlọ́run ló gálá kan ise àwọn anabi ọlọ́run iṣẹ́ àwọn ànẹ́bí ọlọ́run ó dùn wí lẹ́nu yín iṣẹ́ olùpèpè iṣẹ́ àwọn ànẹ́bí ọlọ́run ẹ́ àkíyèsí tá à ń pè yín sí nìyẹn tó ti yé so èmi ò sì èmi ò sì bá Saudi fọn rere pé. wọ́n lẹ́ ń gbé súnmọ̀ mí no mo kàn sọ pé ẹ̀sùn tí wọ́n kà sí lẹ́sẹ̀ lọ́dọ̀ wọn nìyẹn mo ní kọ́dá ẹ̀sùn yẹn ó jọ mí lójú láti pè yín ní agbésùnmọ̀ mi mo ní jọ mí lójú ntí mo mọ̀ mọ́ tẹ̀bílíìgì ni pé oníṣúfì nìyín ó ń bí díà nìyín oníṣúfì nìyín ó ń bí díà nìyín èyíkéyìí inú àwọn àfáà yín tó lè ná kọ́ṣà mi lórí pé ẹjọ́ ń súfì ẹni tí ń bẹ̀rẹ̀ gẹ́dẹ́ nì ebi ẹni wèé tẹ́ ẹ kọ àwọn súfú sí ẹ́ a sì pè é lákìyèsí ni pé kẹ́ ẹ lọ tún bẹ̀ ṣe ẹ kọ̀ ẹ tún bẹ̀ ṣe. so aláwọ̀ yóò ṣàánú wa o aláwọ̀ yóò ṣàánú wa a pè jamaatu tẹ̀bílíìgì a pè yín ní kẹfẹ́rì ṣùgbọ́n a sọ pé ó ní bídíà nìyín pẹ̀ ń ṣe bídíà ẹ̀ ń ṣe bídíà so ìjáde yín tẹ́ ẹ sì ń lọ ìjáde Muhammadu Ilyas ni kì í ṣe ìjáde tọlọ́hùn in fact kéèsì kan lọ́tọ̀ ni ìjáde yìí ń jẹ́ kéèsì kan lọ́tọ̀ ni ìjáde Muhammadu Ilyas ni gbogbo fọ́múlà tẹ̀ ń lò ń bẹ́ẹ̀ Muhammadu Ilyas ló gbé kalẹ̀ fún yín ìyẹn ò sínú súnà ìyẹn ò sínú súnà ká pé èèyàn sẹ́sìn iṣẹ́ àwọn ànábì ọlọ́run ni ok ṣùgbọ́n ohun tá a rí kọ́ lọ́dọ̀ ànábì ni wípé ànábì kì í ní kíyàn lọ ọ̀gáàdì kìí dákọ forty days kìí dákọ four months kìí dákọ a year bákan náà anabi kì í rán aláìmọ̀kan níṣẹ́ dáwà nígbà tánábì ó kọ́kọ́ rán yàn láyé ó rán yàn lọ sí mọ̀dínà ẹnìkan ló rán ọ̀ràn musab ọmọ umaru nítorí wípé musab ọmọ umaru ibi tí kùránì sọ̀kalẹ̀ dé lásìkò náà ó bẹ ní ọpọlọ rẹ ló fi rán ó rẹ́ lómi ilẹ̀ tí ò rán náà nígbà tí lọ sí yámánì ó rán muhazu ọmọ jabali ẹni tó dá sí pé gbogbo tó jẹ́ halali nínú gbogbo tó jẹ́ haramu ọmọ olóra ohun tá à ń sọ fún yín nìyẹn náà pé iṣẹ́ jíjẹ́ ní máa olóyè kó ṣèrìn àjò pọ̀ fẹ́ lọ kọ́ àwọn èèyàn ní ẹ̀kọ́ ẹ̀sìn kìí kàn ṣe pé kàn máa kọ́ àwọn èèyàn tí ń tí ń aráàsọ pàtì aráàsọ bódìjà ẹ kàn ní kí wọ́n fi lé wọn lẹ̀ kẹ́ àwọn ẹ àmọ́ pọ́ǹpù wọn nígbà tí fọgàrẹ́sà bá ń pọ́ táyà. ẹ dákun sọ pọ́síbù ká dé car park àbí kí ni ń pè é. car park náà níbi tí máa ń kó sí ká travel ká sì pọ̀ tá ń lọ ká wá ní inshallah ọ̀kan náà ọmọ ni máa wà wá kákà wá nọwọ́ sí ẹnìkan pé bísímìláì ẹ̀yin ní kẹwàá dé ọlọ́run fi yé yín bẹ́ẹ̀ sì máa ju díà ọlọ́run fi yé yín. ẹ ní ṣe bẹ́ẹ̀ ẹ ní ṣe bẹ́ẹ̀ ìṣẹ̀lẹ̀ béèrè fún ta ni professional driver tó mọkọ̀ wà tí ó wà nídìí lọ́rin. ọwọ́ débi ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀ wá ẹ wá ẹ wá ní kí wọ́n há six point sórí. So six point náà wọ́n á máa po òyì wọ́n á máa po òyì ẹni tẹ́ kàn é mú títí tí ọmọ kankan tọkàn ti cram six point sórí ẹ wà ní kó dó síwájú àwa mùsùlùmí ọ̀rọ̀ àwọn mùsùlùmí kọjá ní ti máa ń dù onímọ̀ ẹ̀sìn tó yanjú tá a lè bi léèrè béèrè tí ó lè fún wa lésì òun nìyẹn máa ń sọ pé kó ṣe kí ni o kó ṣe wáàsí tó ti yé so káwọn yòókù máa gbọ́ tó bá wá délé ní tó bá gbọ́ kó sọ fún ìyàwó ẹ̀ kó sọ fún ọmọ ẹ̀ tó bá rí ọ̀rẹ́ ẹ̀ kan kó sọ fún un kó sì máa sọ fún un pé wá èmi ìsá àfa o èmi ìsá àfa o kó máa fi kún báwọn torí ẹni tó ń sọ̀rọ̀ fún ó lè níbi ètí òbí ó léèrè ó lè níbi ètí òbí ó léèrè náà ká sì béèrè béèrè ara ẹ̀sìn wa ló wà ká dáhùn béèrè ara ẹ̀sìn ló wà.